best love ọ̀rọ̀ um, ṣe mo rí pé owó ìkébé tí mo ṣe ní kí n má tọ́jú rẹ̀. ṣé nítorí ẹ̀ lè ṣe wá òtí kí lẹ́yìn fi ti ṣe. mo kàn sáré wo bí pé kí n kàn sáré jẹ̀ wọn kí n tó máa lọ bí ṣe. níbo tí mo wà nílé rárá ẹ wá jẹlé lọ bí ṣe yẹ bá yín dẹyìn sí ẹ bá ti jí mi ah, náà. ah no let me go please please you can have this. five minutes. all right. Huh? five minutes. all right. all right. all right dàlú yẹ kí ọkùnrin mi ṣàmúni kíchìn mi five minutes. Hmm. Five minutes. Hold on. Five minutes. Wow. Colorado yẹn àbí? pé tó jẹ́ pé red ló fẹ́ mo kó ra red kan lọ́wọ́ mi gbà kan ẹ no problem no problem ẹ o ṣáà ti mọ iye owó ẹ gbogbo ẹ ti gbówó lórí o first grade ni o ẹ ní wàhálà màá bẹ kó wa màá bẹ kó wa ó dẹ̀ máa fó o máa fó ọ̀kadà sí o delivery àṣírí mo jẹ́rìí ẹ̀ ọ̀nà. hello hello monday how far na my guy my guy adeo adeo eh, leave that one leave that one fiyan no be now no be now so oní polo eh, first grade red yẹn eh, polo red kọ́ báyìí tó jọ fila tí mo ta black yẹn gbà kan oní red yẹn ẹ mo nídìí ẹ mo nídìí ẹ mo nídìí ẹ pẹ̀lú jean tó bá jẹ́ stone wash méjì wáyé dé ẹ mọ̀ bọ́ọ̀sì mọ̀ bọ́ọ̀sì àṣírí mọ̀ bọ́ọ̀sì. Istanbul tó bá mi sọ oúnjẹ yẹn kọ ó ah, ah. bá mi sàn kankan mọ́ ń pa ọkọ̀ rẹ lórí òde fún mi details mọ̀ kí ló ṣẹlẹ̀ gbá ó là ń lọ. Ayọ̀mídé ìtó lè yẹ ni mo ti sọ yẹn ṣọ́rọ̀ tó wà nílẹ̀ yìí kò sí fún married o yes ọ̀rọ̀ àwa singles ní kíni. àwa single ló lè yé. kí ni kí ni màá sọ. ó ṣe máa sọ fún mi pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọkàn married women mọ̀ ẹ́ má jẹ́ kí n gbọ́ yẹn o ah, má jẹ́ kí n gbọ́ yẹn ara ṣó fẹ́ yọ mí sẹ́tì ni mi ò yọ ẹni sẹ́tìn. but status no change ṣòro sooner or later èmi náà ṣe máa join squad yẹn náà yes. tó bá fi lè yọ mí sẹ́tìn tèmi náà máa ṣe padà fún ẹ wò ó máa le bá kọ́ ni pé lọ́la mo kọ́ lẹ́ báyìí tọ́kì ni mo ti ń dùn ni má ṣe yẹn fún mi o. Ah, ah. ah. tọ́kì kọ pọnmọ́ ni. tó fún mi mi má ṣe yẹn àjọ máa lọ Istanbul ni kí ló mí pé máa ń dùn tó kí ló ṣe mí. ayọ̀ mi dé ayọ̀ mi dé fún mi <laughs> bro so our people here insist pé ká tún your ten percent. kò sí bí mi ṣe try láti convince wọn tó orin kan náà ló ń tẹnu mọ́ wọn. Ah, ó dà ó dà eh, nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé àjọ dé mítì yẹn lọ́la nítorí tójú bá kojú àlàmátọ́. lálẹ́ wo ló ń tọ́. Eh. ṣé o fẹ́ kówó ẹ̀yọ ẹsẹ̀ nu bá wọn sọ̀rọ̀ ni. àdé ah, mo bá wọn sọ nǹkan ọ̀gbọ́n ok mo ti wọ́ anyway n tó ṣe pàtàkì ni pé meeting online èmi ò nílè lọ wike ìwé ló lọ. Eh, mo ní ibì kan tó are very very important as in very very important tí mo ní láti dé. Ah, mm-hmm. ọ̀rọ̀ ẹ yé mi kémi nìkan á lọ àbí. ànáwó. Mm. Eh, jọ̀ọ́ jọ̀ọ́ kí ló ń kára mọ́ nínú yẹn ṣé gbogbo àwọn meetings tá a ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ sẹ́yìn ṣé èmi kọ́ lèmi lọ ni so kí ló burú nu tó bá lọ ilé besides gbogbo nǹkan tó bá sọ lọ́run pátápátá èmi náà ni mo sọ ó dẹ̀ mọ̀. àmọ́ but à ń bolo fẹ́ lọ lọ́la yẹn kọ̀kọ̀kọ̀ tó wà sóyìn. ìyá àgọ́jẹrẹ mi lè lọ nìyẹn ọlọ́run mi lè lọ mi lè lọ ìwọ lọ sí yẹn ok o mọ̀ nǹkan tá a máa ṣe jẹ́ ká ṣe báyìí jẹ́ kí èmi lọ sí mítìn pàjáwìrì tìrọ̀lẹ́ torí mi ní ra ilé lọ́la tó bá dé dọ́là ìwọ máa bá wọn fà lọ. Mm-hmm. so ibi tó o fẹ́ lọ yẹn ó wà much more important than this multi-million naira project. Ah. ọ̀rẹ́ ti yé mi ọgbọ́n ló ń da eh, ọgbọ́n tí ọ̀rẹ́ lè tó bá succeed tán kò wá lè sọ pé mi ò eh. kí ń wá meeting eh. irọ́ ni. wo bá ṣe máa ṣe lẹ́yìn ní ẹ̀jẹ̀rẹ̀ wo gẹ́ni. ó ti yé mi sórí tìrọ̀lẹ́ yìí ah. èmi á tẹ̀lé ẹ àjọ lọ. máa wọ́n rí ìpàtọ́lá o máa lọ tọ́lá. gbogbo yago jere bẹ́ẹ̀ ló jẹ́. <laughs> Ah, ó gbọ́n jù. ìbá dàrú mọ́ mi lójú wí ní bá ṣe máa ṣe mú ní sọ yẹn. irú ìrìn wo ni ọlá rìn lé ní ibà ní tòótẹ́ ó dé lò látàárọ̀ kókó ó dé bójú wẹ̀yìn what kind of behaviour is this tó dẹ̀ wọ́n pé ẹ̀mí mi ò gbé gbogbo nǹkan báyìí téèyàn máa ń pẹ́ǹtà ẹ̀mí mi ò gbé lẹ́yìn tí ò ń ṣe bẹ́ẹ̀ tẹ̀lé. Thank you. ló tó ṣe báyìí fún mi sìn kí ni òkè gbogbo ẹ̀ náà dì í sìn náà di gbogbo ẹ̀ pápápá pínpín bí ojú eégún yìí kí ni mo mọ ti fẹ́ tọ́ bọ̀ sìn. Oh God. Ten. Ah. Mo ò dẹ̀ rí mẹ́kánìkì kankan ní gbogbo àdúgbò yìí ọlọ́run. Kí leléyìí o? Kò dá o, kò dá o, kò dá o, kò dá o, kò dá o, mo sọ fún ẹ yẹn o ìgbà tí wá òtẹ́kùn tí mo tí máa lọ sọ sí nìyẹn. Dé show wọn náà dẹ̀ tún ní gbé kọ́ lẹ́sìn huh? gbé fóun <laughs> everything ti màní ló wà ń takú lé nìkẹ́. bóyá fun ilé ò sí ní tòsí Hey! Okay, it's good. It's good. <sighs> What's next? ẹ káàbọ̀. báwo ni yíyá o ah. ẹ kó lè rojú mi bó ṣe pọ́n ni. ṣé bó rẹ̀ tiré mi ń sìn. ẹ káàbọ̀. pẹ̀lẹ́ ṣé bí wàá tiẹ̀ náà rẹ̀ jọ ń gbó ń sìn àbí. òun ló ń dágbó. òun ló ń dágbó ẹ̀sùn wàá ti lọ́kì òsùnmọ́jú. ọkọ̀ yín kọ́ yìí ó dúdú. àbárígbóyè ara mi. dẹ̀ ṣe nǹkan kan tí mo fi kúrò lọ́fíìsì anything kò kò fún mi lára kò ṣe anything ó dẹ̀ the middle of the road ó dẹ̀ parí iṣẹ́ síbẹ̀ i'm telling you kò sí nǹkan tí mo gbọ́dọ̀ ṣe gbogbo nǹkan tí mo mọ̀ mi ni mo kọ́ bọ̀ wọ́n ti rò ṣiṣẹ́. ẹ máa wọ̀ mo ṣàdúpẹ́ pé ọlọ́run ṣọ́ wo sori aṣọ tí mo wọ̀ kúrin náà ni mo tún wọn padà jẹ́ ní tẹ kọ́kọ́ kàn tẹ lọ bọ́ sílẹ̀ kí n tẹ kọ́kọ́ bomi sára náà. ibi ah, mi àwọn ẹrù tẹ kó wá ń kọ́ṣẹ́ gbàgbé síta ni àbí how i don't understand no ìgbẹ́rù kankan wà ṣé wọn pé mo fi ọkàn mi síbẹ̀ ni i just left everything ah ẹrù ló ń sọ mo kàn gbé laptop bag mi kúrò nínú ká eh, yẹn ọmọ bóun ló precious sí mi jù that's all but i'm i'm i'm fine mo kàn ní láti lọ wẹ̀ ni mo ń rùn síra mi seriously ṣùgbọ́n lọ. ọkọ mi ah, ah. are you trying to tell me pé o gbà mí pé yẹn ni birthday mi. oh mo ṣẹ̀ mo dẹ̀ ti punish ara mi ok máa wo ṣọ́ pé kí n má bàa gbàgbé mo ṣe set reminder mo set fún mi pé kó remind mi ní a day a day before the day and mo dẹ̀ rántí lánàá in fact mo ti plan everything lọ́fíìsì lánàá but gbogbo wàhálà tó ṣẹlẹ̀ pẹ̀lú káà meeting tí mo lọ yẹn òun ni gbogbo ẹ̀ ṣe dàrú. sọ kan ẹ gbàgbé. Ah òun oh, understand kò ṣùgbọ́n mo gbàgbé situation tó ṣẹlẹ̀ ló jẹ́ kí n gbàgbé ṣùgbọ́n ẹ̀yà àtọ̀ tí gbogbo ẹ̀yà gbàgbé how oh, you know happy birthday to you darling I wish you long life and prosperity okay. you know several years in my my my, house and several things that will give you happiness. ṣé mi ò sí ẹ̀yìn ah, àmọ́ òun sì ra mi jáde jẹ́ kí sáré. ẹ mú fẹ́ tiẹ̀ fọ́pọ́ ẹ̀ See, um, that I love you is an understatement. I, I, I wish there's a better word I can use to express myself to you, but I, I can't, I can't find it. Fine, fine. Not all that glitters are gold, but you know, gold glitters, and everyone knows. But um, I, I, I, I am, I'm tired of telling you every time how much I love you. I'm tired of saying it and having to find a way to express it. Just give me an avenue, just a chance to prove to you that I actually love you for real. Come to me, Mide. Daddy loves you. Daddy wants you. Come to Daddy. Fine, fine, not all that glitters are gold, but you know, gold glitters and everyone knows. and um, I, I, I, I am I'm tired of telling you every time how much I love you. I'm tired of saying it and having to find a way to express it. Just give me an avenue, just a chance to prove to you that I actually love you for real. Come to me, Mide. Daddy loves you. Daddy wants you. Ayọ̀mídé, o dẹ̀ ní ọ̀rọ̀ ọmọkùnrin yìí rí. Ọlọ́ọ̀bá wo, èmi àti ẹ̀ àti ìrora wa rí o tó bá sọ pé òun rí mi rí bóyá orí àwọn fídíò calls tá máa ń ṣe ń pé physically èmi àti òtí rẹ̀ rí o ọ̀rẹ́ mi I think I am. ah, ah you are what Ayọ̀mídé mo fi Ọlọ́run bàbá Ayọ̀mídé you are married kí ni problem ẹ kí ló fẹ́ gọgọgọgọ tó kò ṣe fún ẹ ẹ what is your problem. èmi ò jiyàn o ọkọ mi try ọkọ mi fi owó tẹ́ mi lọ́rùn mm-hmm. ó ń ṣe responsibility gẹ́gẹ́ bí ọkọ but darling mo need more than that ọkọ mi ò ní gbogbo àwọn pẹpẹ furuukan lọ́wọ́ tó yẹ pé bóyá kíyàn ti ẹ wo obìnrin kó sọ pé ah, ah, ọmọ ìwọ ló dùn báyìí you get it ah, kó gbélé kẹjọ kó wọnú ojú ẹ kó sọ pé darling i love you ó mọ Ọlọ́run kó pé alọkọ mi ò ní ọkọ mi ò ní Ọlọ́run bá ń gbọ́ sórí yẹn sàn girlfriend ó jẹ́ believe mi pé lọ́jọ́ birthday mi ọkọ mi ó gbàgbé láti kí mi present ò kéré jù kó ra bọ̀ mm-hmm. èmi mo tún rán létí o pé ah baby èyí ni birthday mi kò rántí o bọ̀bọ̀bọ̀ tá à ń sọ yìí tí mo sọ pé kò rí mi rí yìí o ó rántí ó send text tó bá rí text tí bọ̀bọ̀ yìí compose ah kíní ibà tó bá yẹ pé mo rí lọ́jọ́ yẹn ní nǹkan àti ìbàjẹ́ mo nǹkan tó ń sọ yẹn ní work bó tó pé mi tí rírí ni gbogbo èyí tó ń sọ yìí o i need that guy alone. Ah. Ayọ̀mídé Ayọ̀mídé ah ó dá mi lójú pé o ti ní problem yes o ti ní problem. ẹ eh, ẹ eh, eh, ìyẹn lèmi ò ní gbà torí mo fọ̀rọ̀ mi rò mí kò máa insult mi mi ò ní gbà yín lọ kí ló mi pé mo ní problem kí ló dé pé mo ní feelings fi yàn what's wrong with that ṣẹjọ mi ni mi like mi like tí wọn pẹ ọ̀rọ̀ mi ò yí ẹ ọ tèmi títí ò yé mi jẹ́ ká gbàgbé ẹ ń gbà mí mi mi mi like ẹ ìgbà wo ló fẹ́ lọ France jàre kí ni èèmà rédíò owó ọjà mi. Ah, ẹ gbà mí sọ̀rọ̀ mi ò ta nìyẹn. ó dà pé a ti fẹ́ máa hit brick wall so mi dẹ̀ like ẹ. kò sí point nínú kan tí mo sọ yìí. ó ń ta mí létí mẹ́ẹ̀ anígbà wo ló ń lọ France ṣé kí sọkọ ẹni yẹn. ló ẹ̀díà jẹ́ kí n tètè wá máa lọ a máa sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ má jẹ́ káyé sọ wá lẹ́nu ní sùúrù jẹ́ n sọ̀rọ̀ ẹnu mi tán jẹ́ ti sọ tèmi tán Ayọ̀mídé má jẹ́ kó sọ wá lẹ́nu bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ṣe jèrè kò ṣe. yà ó ṣe gan ọ ẹ ọdún ní dúró kó bá mi kí md gan sọ pé àtún máa patronize òun ẹ gbà kó lè bá mi kí bá mi kí wúrà ẹ ṣe jọ kí ni tiẹ̀ tọ́nà ṣe ó jẹ́ bí owó oṣù ẹ ní kí ni. darling. yes love. Ah, ah, ẹ káàbọ̀. how you doing darling. yeah báwo ni. hey Tara ọjọ́ mẹ́ta. ẹ sọ fún wa pé ẹ fẹ́ ra mọ́tò tuntun. ah well eh, mo kàn ní kí n fi ṣe surprise ni o ga jù. Eh, robert mi kọ́ ni mo ní mọ́tò. ta hmm. catch it bam. ìwọ ló ní. Ah! irọ́ ni o. <laughs> Ah! <laughs> ọkọ mi o. Eh, irọ́ ni o. àtọ àtọ àtọ òṣè. ẹ ṣì bó ti lọ lé tẹ́lẹ̀ ni wọ́n máa lọ jẹ́ lọ dúpẹ́ lọ́wọ́ kọ́ yín dáadáa ẹ jẹ́ lọ dúpẹ́ lọ́wọ́ yín jàre kí ni jẹ́ lọ dúpẹ́ a máa wẹ̀jọ́ mi ọ̀rẹ́ mi jẹ́ lọ dúpẹ́. ṣọ́ra rẹ ṣọ́ra rẹ o ìwọ ni a máa wẹ̀ lẹ́tà. ṣọ́ra rẹ ṣọ́ra rẹ ṣọ́ra rẹ o ìwọ ìyàwó. ó máa wà ga lẹ́nu yìí o kọ̀ǹpútà yín lẹ́kọ̀ọ́ ń wò lójú rẹ̀ ń péjọ bí ọmọ tuntun ẹ̀ tí ẹ̀ wò mí kẹ́ tí ẹ̀ wo bí mo ṣe ń wò yín bí mo ṣe ń ṣẹ́jú bí mo ṣe ń adjust ara mi látẹ̀kùn talent. We need you now. Yes, sir. Um, but sure, okay. Um, we wọn lọ́sàn mọ̀ ń gbọ́ mọ̀ but dá lóhùn bọ̀ má bínú jẹ́ mọ̀ ní láti attend sí àwọn nails. ṣé mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ I'm not enjoying this. ó dà ibi ta ni a fẹ́ lọ ní next week get away wa. kí ni gbogbo ọ̀rọ̀ kí ni gbogbo òṣèlú ìbànújẹ́ kí ni ṣé òun lè fẹ̀yìn síbi iṣẹ́ kẹ́ẹ̀kan ṣe normal thing kẹ́ẹ̀kan má mess up everything ni is this sane? ọkọ ìyàwó tájú ilé rẹ o. ẹ ṣé ló ti jiná ni. ọkọ ìyàwó tájú ilé rẹ. bó tilẹ̀ ń ṣiṣẹ́ tó má fi lé rẹ̀. déètì ló fẹ́ dé. bó tilẹ̀ wù kó ṣiṣẹ́ tó má fọwọ́ yẹpẹrẹ mú lé o torí owó nìkan kọ́ ṣóun la fi ṣọkọ obìnrin. owó nìkan kọ́ la fi ṣọkọ obìnrin. ṣé òun dájú ẹ. ó ta ó lọ ó <laughs> tẹlẹ ọ̀rẹ́ máa yẹ kí n tó ẹ̀ honestly speaking ṣé ìwọ náà rí i pé n tó dáa ni kí yóò máa dá ṣe ara ẹ̀ ṣe ọlọ́run ìwọ náà wo bí gbogbo ẹ̀ ṣe ń lọ ó rí i pé ó yàtọ̀ sí eh, aláìsàn seven to seven mo ti jí ìdájí girigirigiri girigiri. Ah. bójú ojú mi nàìjíríà lèmi tẹ́ tó ń tó ń bì tó bá ti máa yẹ seven to seven àmọ́ tó bá dé o àti ah. ah, máa rò màmá tí mò ń fara ṣe o seven to seven pé lásán tó bá ti parí oṣù ó gbúdọ̀ kí dó àti dèbí tá à ń lọ o aṣọ pé o bọ̀tà ah ah ah ìní ìdájà náà lọ. àti ẹ̀ ti ń dúpẹ́ àti ń dúpẹ́ ó mọ̀ pé tí ẹrú bá mọ núrò ó máa mọ̀ pé ẹ̀dá ni ó mọ̀ pé àwọn kankan tó kàn máa ń ṣe wá tí a nígbàgbọ́ náà àwọn tó jà wá lọ la máa ń wò àwọn ò ṣe wà wọ́n táwa jù lọ ṣé báwa rèé hmm. ṣé báwa la ń fi wíṣkì la fi ń ṣan ẹnu yìí. ìgbà kan ṣáà tó bẹ̀. olùbò ẹlòmíràn ti ròǹjẹ̀jẹ̀ láàárọ̀ àwọn hmm. òfin yọ wọn àfi ń dúpẹ́ ni o àti ẹ̀ ń dúpẹ́ pé èmi ti da àjànú lọ hmm. dandan nìyẹn ọ̀la náà máa da jèmi lọ àbí. normal normal ni tá a ṣọlẹ tá a dẹ sun ẹ Ọlọ́run àti ẹsẹ àánú wa ah. Ah, pàkínní yìí ó ṣe ojú yẹriyẹri. Ah, o tí mú ara jẹ bẹ́ẹ̀ tọpẹ. má tọpẹ o má yẹ ìjọ màá sòsì bí o. a sun ilé ilé ẹ. <laughs> Eh, báwo ni péjú ń kọ. dúró ìwọ náà àwọn péjú torí péjú pọ̀ mi ò ṣe rí péjú sùn péjú pọ̀ díẹ̀. ìwọ náà yẹ ẹ mọ péjú tí mo béèrè péjú Instagram. Ah, ó ọ̀gbẹ́ni. hello baby my love mo lo fi fóònù ẹ sí tẹ́lẹ̀. wo bébí mi ò ní bínú ni bàbá yìí wà around ẹ̀kan ìgbà tó ń pè nítorí ni mi ṣe lè gbé so ìgbà tó ti lọ bí iṣẹ́ sí ni mo ṣe ráyè gbé kọ́ rẹ̀. oh i thought as much. You ah, was worried later because we miss her gone pẹ̀lọpẹ̀ pé mo ní àwọn pictures ẹ̀ lórí fóònù mo kàn ń wò dábọ̀ ńlá. <laughs> ṣòrí má bínú ṣùgbọ́n very soon a máa rí ra tí hmm? gbogbo nǹkan tó ń já rànràn ẹ̀ lẹ̀ ajá síbi kan. <laughs> Ah, I can't wait, honestly. I can't wait. I can't wait to. You know, you're a queen and you should be treated as such. So I can't wait to give you the treatment you need. Eh? Ọba ń dúró de ọ, ọba wa ń kalẹ̀ ọba ń dúró My darling sọ fọba kó ní sùúrù ṣòbò olórí ń bọ̀ láàfin ọba láti wá kí láìpẹ́ ìwọ náà mọ̀ pé àtẹnimẹ́ni kò tó àtànà wà. ok ọba ti gbọ́ ọba máa ṣe sùúrù take care of you baby. yes love yes love okay then bye. ilé aláàfin èyí ń dúró de bọ́lá orí ìsinmi ọba ń dúró de ọmọ wa yé ẹja tuntun ló ṣe tún gbé. Ah, ah, ah, ẹja tuntun kẹ òun gángan nìyẹn eh. di péjú bá o péjú ti lọ relegation ti kú. Eh? Hmm. ti pẹ́ àbí ó ṣẹ̀ṣẹ̀ lọ. àti pé àti relegation relegation àti àti lè dànù síbẹ̀. <laughs> àwọ̀ bọ̀ rẹ̀ máa ń hmm. sọ fún yìí tó bá ti rí àwọn ọmọ tó jẹ pé wọn ti ń lọ bẹ́yìn eh. etí èlé máa gbé fáwọn náà ká máa ṣe kíni àwọn náà wà fi máa. ó lè jajẹ kú mi ìgbésẹ̀ jẹ kú jẹ. ọjọ́ ẹ ọmọ ẹ ti reserve bench ní tẹ́wájú pé wèrè ọmọ ọba náà ti reserve ó ní ju ní tí ò dá. kò fèrè ṣe ara <laughs> sori bí mo ṣe lọ fún second meeting yẹn báyìí ni mo ti mọ̀ pé gbà bẹ́ẹ̀ iṣẹ́ ti jẹ́ tiwa iṣẹ́ yẹn ti bọ̀ sí i ah no no no hundred percent in fact since then I've been in this you know, celebration mode. Oh, of course, I can see that. I can see that. But nǹkan tó kàn baffle mi ni ten percent tí wọ́n yìí tán yọnu ẹ̀ Imagine tó bá yẹ pé owó yẹn ni wọ́n ló approve ọbẹ̀ ni. kí ló tún sọ yìí ah. kí ló ń sọ yìí ọ̀rẹ́ ah, ah, nínú àwa thirteen tó bid fún contract yẹn àwa nìkan náà máa mú èèyàn méjìlá la máa bid yẹn ọwọ́ tún fẹ́ máa ká wọ àkàrẹ́ yìí. you have a point there. ọ̀hún you have a point there. ìjà máa dúpẹ́ lọ́wọ́ lọ́hùn mm. káde tún máa expect mi tó ń bọ̀. Mm-hmm. Mm. Um, ọ̀rẹ́ mo hope pé o gbàgbé nípa vacation tí mo bẹ sọ̀rọ̀ ẹ̀ yes mi ò gbàgbé but um, nǹkan tẹ́mi kàn fẹ́ sọ fún ẹ ni pé má pẹ́ ṣé o mọ̀ pé project eléyìí mi ò fi taratara mọ̀ ń pa ẹ̀ you are the professional in it hmm? uh, your presence is very very very important here. Yeah, sure, sure. Ah, sure. Please, please. It's okay, mi ò ní pẹ́ náà, I understand. Ah. Eh, mo kàn fẹ́ lọ fún ìyá ẹni treat. Hmm. Moreover, ọmọ tó bá ti ṣiṣẹ́ déédéé ó yẹ kó lásìkò tó máa fi relax. orí treat yẹn gangan ní interest mi wà. <laughs> ìwọ. <laughs> ọlá ọlá mi. ọlá mi. Allow me to fuck up, yeah. ilẹ̀ ti bọ̀rọ̀. ilé ò tí mọ. Ah, six ti lu àbí. six ò tí lu ilé ò dẹ̀ tí mọ. reason tí mo Fiji anytime ẹ because mo fẹ́ baby, ìbéèrè kan lọ́wọ́ ẹ ni mo dẹ̀ fẹ́ kó fún answer to correct to jẹ́ ní ni mo ṣe pè ẹ́ lóru pé mo fẹ́ bẹ́ẹ̀ sọ. darling sórí question tí mo fẹ́ bí ẹ màá ní ìdẹ́ pé kó wojú mi dáadáa kó máa fi máa dá mi lóhùn wò mí wojú mi. lọ́nbọ̀ mi lọ́nbọ̀ mi. bó ṣe ń wò mí hm. bébè ṣé arẹwà obìnrin ni mi. ṣé nǹkan tó torí ẹ̀ jì mí n ah. ma láti béèrè because ó ti sú mi mi understand mọ́ o látìgbà tó ti gbé mi sílé kò sí ọjọ́ kan tó kọ̀ déédéé wò mí ṣùṣù báyìí tó sọ pé ah, ah, ìyàwó mi ló dáa tó báyìí bébì mi ló sexy tó báyìí wo bí shape ìyàwó mi ṣe mad wo face ìyàwó mi bó ṣe pretty wo bí ìyàwó mi ṣe rí rùmùrùmù you know kò tiẹ̀ gbá mi mú kò tiẹ̀ sọ pé ah darling òun jẹ́ káyà mi máa já ó dé ọ́fíìsì ẹ̀rí kò pè mí kò sọ pé òun miss mi àbí kò tiẹ̀ sọ pé mò ń jẹ́ kó máa kó máa concentrate ó mọ̀ ó ń ṣerú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. mi dé mi dé náà báwo ni ṣe máa rọ pé ò jẹ́ kí n concentrate ṣé nǹkan gidi nìyẹn ni ah, ah. kò wá jẹ́ n concentrate ṣiṣẹ́ tí mò ń ṣe I won't be happy akọ́mọ ṣètò pé mo lack àwọn adjectives kan ló ṣe torí ẹ̀ tí mo kálẹ̀ lóru báyìí jọ just listen the basic things tí o need as ìyàwó nínú ilé mi ṣé òun yàgò rè mo ń ṣètọ́jú ẹ mo ń ṣèkẹ́ ẹ mo ń ṣègẹ́ gbogbo nǹkan tó fẹ́ pátápátá ni mo ń fún ẹ darling what saying this thing to your ears what has that got to do with our life. very important Money, ní money, mo ní ìdè kí ni máa fi lára mi kó tiẹ̀ kókò wo mi kókò sọ pé ìyàwó mi àkórẹ́wà ó beautiful gbogbo kini ni ìdè ló máa ń ṣe ká tó má rè o pé kò fi tàn mí ní mi ò mọ adé má rì tán ó dẹ̀ ó dẹ̀ ṣe gbogbo kí ni yẹn ó dẹ̀ ó pè nǹkan like mi oh, kó pamper mi ah, kó kẹ́ mi. ìyá náà ló ń fẹ́ ó dẹ̀ ó máa tó jù máa lọ bí iṣẹ́ àánú rẹ̀ jí mí sí oúnjẹ ń báwo tó ṣe fẹ́ pampa now ẹ́ báwo ṣe fẹ́ pampa ẹ̀ you tell me you need anything I'll give you that's I know how to pamper you and I've been pampering you for years you know but okay kò sí ẹni tó kọjá you èèyàn dẹ̀ everything I'm going to try to do more okay oh, I'll do more. Mm, thank sure. you but for tonight kò rí mọ̀ pé. I'm really ready to change tó kíkẹ́ máa sọ pé beautiful àbí o beautiful. in fact you are the most beautiful man in the world. lọ́nà ìjọ you, jẹ́ kí n mí six ẹ̀ mi o. ọlá báwo ló ṣe ṣe báyìí náà àwọn couples mi wà tó yẹ pé irú nǹkan tí mo sọ yìí tó bá fẹ́ parí ìjà àbí tó fẹ́ tó fẹ́ mèkè ọkùnrin bó ṣe máa parí irú time báyìí ìwé wá ń kẹ́yìn ṣẹ́yìn ló yẹ kó kọ sí mi ká tó parí irú conversation yìí tẹ́lẹ̀. ọlá ah. ọlá mi. ká má bàa gbóúnjẹ wa fọlọ́gbò jẹ ọkọ ìyàwó. Presence rẹ̀ ṣe pàtàkì nílé ọkọ ìyàwó nání nání nání o òun tání là ń nání má gbóúnjẹ alẹ́ rẹ̀ fọlọ́gbò jẹ èyí má fẹ́ tọ́ ìyàwó rẹ̀ dùn ìyàwó owó nìkan kọ́ ṣóhun la fi ṣọkọ mo dẹ̀ ṣẹ̀fẹ̀ wá pè yín náà ni pé mo ti set dining for you. oh thank you darling. yes darling ẹ wá jẹun. Oh, ebi n pa mi. Thank you, darling. You're welcome. Ṣé. Ní ká jẹ ní tilé. <laughs> àṣojú mm. à. <laughs> mo ṣe láìkẹ́ gbogbo mo ṣe sí. Mm. Um, darling mo hò pé o gbàgbé pé next month ni vacation ah you ò gbàgbé. Good. mi ò So just name your preferred European country, you know. Champatini existing uh, Schengen visa. Yes, <laughs> we do. Um, but tí bá dé lọ́dọ̀ látọ̀dọ̀ àǹtí mi, màá fún yín feedback. Ó hmm. sọ fún mi tẹ́lẹ̀ pé ó lọ Yes, that's true. But ó um, skip mind mi ni. Mm, mo ti fẹ́ sọ fún but um, nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọkàn mi ń fà sọ́dọ̀ wọn. Ẹ̀dẹ̀ mo pé tí bá ti ń feel back on yẹn, You can feel comfortable until tí bá rí wọn Eh, mo fẹ́ lọ lo weekend lọ́dọ̀ nǹkan tí lè rí wọn. ok so lẹ́nu kan sìn um, weekend Òṣogbo ló ti máa rí. yes <laughs> Òṣogbo mo ti fẹ́ lo weekend lọ́dọ̀ àǹtí. Mhm. ok dámi kí wọn tó bá dán. Um, ẹ ṣe. ní káyọ̀ ló máa gbé lọ nìyẹn. Hmm, mi ò ní gbé mọ́tò lọ. yorùbá náà ló máa ń sọ wọn ní tíṣu ẹni bàtà. mo fowó ọ̀rọ̀ jẹ́ I think I understand. No, I just reset that thing. Oh, thank you. Bye-bye. Listen, darling. You're welcome. tó máa ó yá. ó yẹ kí wọ́n ti ṣe tó náà ilé ẹ̀kọ́ kan ẹ̀ ti kún un látà. bàbá ò ó ti kún un ó yá ẹ jẹ́ àwọn agbéra ọlọ́run ẹ̀dá. ó yá ó tẹ̀kẹ̀ rẹ̀ ṣe jẹ́jẹ́ o. Bye. All right, take care of you. màmá ó yẹ wọlé kanlẹ̀ kanlẹ̀ kanlẹ̀ ẹ wọlé kanlẹ̀. ee afa afa ṣé bọ́ọ̀sì ẹ ti kún jẹ́ bẹ́ẹ̀ pèrè ó tiẹ̀ má máa ṣe bí mùtẹ́ ó ti yẹ ọlọ́run ó mi àlùbáríkà káì kí ló ṣe ẹ máa bọ̀ sẹ́ẹ̀ ah. This, sorry. Ah, thank you. Sit down, sit. Make yourself comfortable. Welcome to my house. Ah. It's nice to finally meet you. Ṣojú wá ń tì mí ní báyìí. Mi <laughs> that wouldn't TV, honestly. anyway, thank you. Thank you for everything. Thank you for being a pillar of support. Oh. Thank you ah. for standing by me. Thank you for what you've done. I can't thank you enough. Honestly, <laughs> ó dàbí èjìká tí ó jẹ́ ìpàṣẹ jábọ́ lọ́rùn mi. Ah. You're there most of the time. And then thank you for your time. <laughs> Because kò easy kò tó time That's my bá mi chat. I mean, dedicate time to me, for me and all. Thank you so much. <laughs> Um, sorry, èmi you. yẹ kí n dúpẹ́ lọ́wọ́ because um, something ó what tó miss in life me, ó they were ó they fitting perfectly. Really? Yeah. Thank you for the love, for the affection you show me as in me me it's a mobile. mo ṣe quantify No, you're, no, you're amazing. I'm supposed to say thank you instead. Thank, thank you. Ìwọ gangan ló ṣe. And then ojú ẹjọ́ tí mo ta máa fojú kanra wa time tí mo rẹ̀ sí ní bí a ṣe gbogbo ẹ̀kọ́ lọ mo ṣe wé multinational deal báyìí. It's like n tell you the truth an unpaid expense trip ni máa supply aṣọ fún company tó ń ṣe beverages ni sáwọn máa supply aṣọ fún wọn ní bíbí it's such a great wow ọmọ mi abroad and all expense paid trip ni o àwọn ló máa ticketing visa accommodation Are you serious? on them i'm i'm being real now sorry ma you know olùsìlẹ̀ sí instagram. That, that's, that's very good. Congratulations. Yeah, yeah. Owó oh, ti dé nìyẹn. <laughs> Yeah, owó We're talking about nothing less than twenty million naira. Wow! Oh, that's good for a start. You brought it. <laughs> Ah. Kí ni lélẹ̀? Ah, Ibi tí mo ti ń tajà lójú mi kọ́kọ́ lọ Instagram yẹn náà gbà mí lọ́wọ́ ẹ̀. <laughs> Wow! Sorry, recklessness lélẹ̀ yọ. Kí mọ́tò tó lè kó síbi tó kó sí, ó ti mú àwọn drivers tó máa mú kú mọ́ máa ń gbé àwọn èèyàn ìdábò rí ni. Accident. Wọ́n náà ti bu àwàkuwà ó ti yó. Àti mọ́tò bá fi kó síbi tó nose dive wọ̀ yìí, bọ̀bọ́ ì ti yó ni. Wọ́n á ti jí mu káínkáín òṣì láàárọ̀, àbó òrí wo. Ìbọ́lá sọ pé mọ́tò yìí ló fà mí àti bọ́lọ́dún Abẹ́òkúta tó Òṣogbo. Oh Would you believe pé mọ́tò tí mo wọ̀ láti park ọ̀dọ̀ wa lélẹ́yìí o? Can you imagine? All accident ah. So gbàtẹ́mi bọ́lẹ̀ ń bàdàn. Wọ́n ṣe accident yẹn. Ọlọ́run dùgbà. Ṣé bí Ah, thank God. So saved your life. Oh God àwọn olóṣọpọ̀ wà saved mi ṣé àwọn èèyàn. wọ́n ti ń ka ṣe wọ́n sì ń ka lọ́wọ́ ní state council ìbọn ní méjì christianly. Oh, ah, thank God ah Thank God but you know speed ẹ ti pọ̀ jù I need something was. Ah, wọ́n ti máa mú mú kó mú wọn. jẹ́ ń pe jẹ́ ń pe ọkọ mi ó máa ti máa wà worried because ó máa ti rí ó máa ti gbọ́ o let me just call him that I'm fine. my husband my baby jẹ́ jẹ́ ń pe wọn let me tell him that I'm fine èmi wà okay mi o. Eh? Who am I to you? also my baby. You're not calling anybody, I'm sorry. No, no as no, in, no, no, you're not. Wọ́n máa worried ni mo mi gbọ́. Àwọn lọ drop me. Listen, I'm here on so perfect fẹ́ pé bíbí how do you want to feel? Ó fi ń yán mi lójú If you n me fi pé mi ò lẹ́nu mi, You're saying this to my face, be extra tired near mo confused. fi wait time. Is that not what you're doing? Why are you doing this to me? I'm turning off the phone. You are not taking any call. This is my time. You be with this man for God knows how long, and then just this weekend, time very romantically. Don't just spoil it with this phone call. Turn off your phone. Your phone, you even turn everything off. You're not calling any. For this weekend, you're not taking calls. You're not doing oh, anything. Oh, worried. Baby, I'm can not, you please give me my this. time? I'm... Give me my time. I'm here. Now, to, to Baba is Nick Benson. o ma say, kí ló ṣẹlẹ̀ bọ́lúwa mm. o tell to come home and I I'll be empty it's painful. I didn't realize that you're so into me I'm sorry mo ti use mo kọ mi náà ní má bínú mo ma take me inside. stop saying ọkọ mi stop saying ọkọ mi. okay i will, I will stop. i love you. <sighs> i love you too. you are so cute. uh, <laughs> you are making me Oh, oh, ọkùnrin blush and is meant to me. <laughs> no Oh, fine real life different. o pa àwọn aṣọ yẹn ti máa fi sẹ́gbẹ́ òjẹ́ kí me. it's off it's off don't worry about your phone maybe I'll talk to him I'm here no no no you don't even have to talk to him don't worry forget about him. o le tutu yìí. think about me for now I'm here. <laughs> coming from you thank you. Are you sure of what you are saying? Huh? Ìyàwó mi. Okay, okay. hours non-stop. Was it too quick? Oh my god! What did you do, Abby? Oh, you're kidding me! <laughs> you're crazy! I know. Tó bẹ́ẹ̀ pé ó lè pé mo kọ́kọ́ dọ̀rùn báyìí wọ́n ṣílẹ̀kùn ọ̀run fún mi I Ó wá dá mi padà. Oh, you're in for a great time, I told you. Oh my god! Ah, the sweet. You love it, Abby? Alágun ah. mo jẹ ṣúgà ni. How jẹ́ you mo jẹ ṣúgà ni. Oh, sorry. Do you know, mo kàn sọ ni kò yẹ in your fi eh, eh, eh. Ah, ọkọ mi you two minutes Lori. Snapchat ní man. Me mi mi experience irú kan báyìí rí two hours. ah facebook le lèmi i'm endless ma record lọ ni. ìbára mi gbọ́ oh my god. don't worry you are in for a great time don't worry ah you are in for more i don enjoy more. <sighs> Sugar, tí mo jẹ gan ló kó bá mi ká ní kò ń ṣe ṣúgà yẹn náà lẹ́sìn we can go for for more hours. <sighs> really. yeah. bubu e. you're sweet too baby. <laughs> ṣé o kí mo tún mọ̀ pé once i get you i can't wait to, to you know. Ah, Ọlọ́run ti bá délé Sunday olóòmà mí sẹ́ fẹ́ mi mọ̀ pé bá dùn tó tó báyìí wá o what's wrong. ṣe ṣe bó bá délé ni àlejò fẹ́ fi ìdùnnú lẹ́yìn fẹ́ lọ bá ìkórà bíbànújẹ́ ni kí n pè. no no mọ́mí. you keep reminding me of this man. You keep talking about him all the time. I've ah, told you, we want to have a romantic moment. I said, Brad, don't ruin it. I'm sorry. I, ah, I make you happy, you move me a lot. Okay, I said, so Kale, this guy nine, Otis run away. You should go and call one or any talk about him every time, every moment. You said Momunu edo, I made you feel like a woman. Now you want to go back to Snapchat, over Overview, Facebook. I'm endless. I'm, I, don't understand. Be ah, me, talking me about him and you mean I'm... Me I'm, I'm hot, eh? The word to you, Benny Pekini. Ah, ṣé mi náà wá jẹ́ kíní ni? come, ọkọ come, ọkọ come. ọkọ mi, So kill me tó fi ń pe part time lèmi wà i mean fi pa i extra tire lèmi. you are my baby bó ṣùmọ̀ pé ọkọ mi ni and sùúrù ṣùmọ̀ pé weekend la initially sọ pé màá wá lò èmi ò mọ̀ pé. okay you want the temporary happiness nǹkan tó ní ìsìn ọkọ̀ fẹ́ weekend kó dẹ̀ máa lọ kó tó padà síbi tó ti máa máa bà ẹnu jẹ́ wà á padà sẹ́nu two minutes ẹ̀ àbí noodles wà ló máa jẹ́ bẹ́ẹ̀. he's my husband and And I'm, I'm your me. what? No, I love you. As in, I've fallen in love with you. You have not. Nǹkan tó tiẹ̀ ṣe ń sìn problem fún mi if you are more confused. If you've actually fallen in love with me, you won't be thinking of going back. Kì immediately to tiẹ̀ come from that sky nine no matter tún kó fẹ́ padà sílé. Ọlọ́run bá tó wá jọba ara, ọba onídéédé ni. Gbà tó ń bọ̀ tó ti fi nǹkan tó máa yẹ ká last forever sí wa lọ́wọ́ now mọ́tò tó wọ bó sọ ọlọ́pàá náà máa lọ return it àti gbogbo accident náà lọ́wọ́ yẹn can't you just tell him that you are you you you in the car and then you you you, went with the accident. what ó mì pé kí n kí n pretend kí n kí n kí n jẹ́ kó o máa rò pé bóyá èmi náà wà ní àwọn tó kù yẹn accident no kò wá òkè fún ọkọ mi màní. ah god there we go again. mo wà worried go. ọkọ ọkọ ọkọ ọkọ as if i am ẹrú lèmi. Eh, baby, you're not dead. You're alive. It's just for us to spend eternity together. This has happened. This has come our way. Let's let us. take a seize opportunity. Kalu, kalu, dada. Eh? What else do you want? I made you happy. I gave you what is called true happiness. Yes. Look at the way you feel, like a woman. And I'm sure for a long time, Dr. Wapeluma is saying, oh, never feeling you. So what else do you want? What do you want to go back to him? To continue in sadness? Part-time happiness? Oh ó ti yé mi. kí ló fẹ́ máa ṣe pẹ̀lú poor boy èló ló ní kí ni wọ́n tẹ̀ obi tó ń gbé ọlọ́run ṣọba àká ọlọ́run tó mọ̀ pé òun bọ̀ ó ti ṣe orí ẹ̀ sílẹ̀ kó tó dé the contract I won is actually over twenty million naira kì í má kọ́ di pé mo over exaggerate ni then with twenty million naira you can imagine what you and I can do you're okay yourself kò sí nǹkan tó fẹ́ fi owó anybody ṣe owó wà lọ́wọ́ ẹ̀ kí ló fẹ́ fi ṣe combination of you and I we can go and we can build a castle in the air kí ló tún wá fẹ́ padà lọ ṣe lọ́dọ̀ máa gba tí yóò ṣe wòmí i live within my my purse mi ṣe onínàkúnà tá a bá má ní twenty million naira dáadáa we can jimovi ètò ní zenith bank twenty million naira ló fi bẹ̀rẹ̀ báńkì. look at his worth today tá a bá lo wisely tá a bá spend owó wisely maybe I, i can assure you we will compete with the dangotes of this world we will compete with bill gates with time mo lè ní clothing line tó ju adidas everybody lọ Just believe in my dream, believe in my future, believe in my vision. Stay with me. I'll make you happy, I'll make you proud. A beautiful family. Have you ever thought of this? Should you ever imagine imagine bí a woman she marry. Come on, to my place with the twins. One boy, one girl. Sure I Ṣọ́ra rẹ̀. Me, our family people. Ṣọ́ra rẹ̀ ìwọ ìyàwó ṣọ́ra rẹ ṣọ́ra rẹ ṣọ́ra rẹ o ìwọ ìyàwó. tó bó ṣe fónílé lé ó ṣe fàlejò ó ṣe fún mi tí ẹni kò jẹ́ kó tẹ́ lọ ọmọ mi rà rẹ. wọ́n ní báyìí jọ wọ́n ti wọ́n ti gbà oṣù kí ló jẹ́ ní wọ́n sì ń lọ òde. kí ni ṣọ́ra rẹ ṣọ́ra rẹ mi. Arígbè tí òun máa dalẹ̀ ìwọ. Alẹ́ kí ni? Máa fẹ́ jọ́kọ̀ báyìí ká ṣe fún mi. Kí ni? Láti ń jẹ èkúté. Wọ́n ti ṣe ti léṣe. Àti wọ́n ṣe léṣe. Wọ́n bára jù. Wọ́n lé wọn, wọ́n lé wọn, wọ́n sàpá. Nígbà tó lọ ilé ọ̀nà àdéhùn àká ìwọ. kú jókòó sir wọ́n bọ̀ sir. all right kò ṣe my dear. Ah, ah, ah, ṣe lókè látẹ̀kọ́. má bínú sí mi jèrè èmi pẹ̀lú Yéwándé la jọ ń sọ̀rọ̀. Yéwándé kan náà. Uh, yes yes. ṣé kò sí wàhálà ó fẹ́ relocate sí um, Canada ni èmi àti ẹ̀gbọ́n ìyá ẹ̀ tó wà lọ́hùn làwọn àjọ ń wá bá ṣe máa jẹ́ kó rìn ṣùgbọ́n pé kékeré ló wà ní mo ti mo lọ sí Canada eh, tó ṣẹlẹ̀ ni. Eh, ṣé ó ṣàtìlẹ́ níyànjú ṣá. ó ti níyànjú ó níyànjú ó níyànjú. olúwa ṣeun olúwa ṣeun mm. ola ọlá. èwo ni ṣé o ṣe wíliwíli. ọ̀la máa pàdé. ẹ̀sán yẹn ń pọ̀ jù kí ló ṣẹlẹ̀. kòkòrò gbé nǹkan mi ṣara wúyẹ́. láìṣe nílé eré tó bá ti ń ṣàyàn bẹ́ẹ̀ wọ́n ti dé nìyẹn kí mo ṣe kò yé mi o. dúró ṣé látijọ́ tèmi àti ẹ̀ tijọ́ ń ṣọ̀rẹ́ ta ti ń bàbọ̀ ṣó dẹ̀ wá yẹ rí mari kó má sọ fún mi. mari. ìyá. ibo ti gbọ́ yẹn kí ló rí. Ah, má fẹ́ kó tọ́nà fún mi màá ní ah, ah, ṣé mo fẹ́ lóò try tó ni yeah at least ó ti lé ní eight months tíyàwó ẹ ti ṣàìsí ara ẹ sì ń ṣòkúta you know but kò yẹ kó kù farapamọ́ fẹ́ni tó máa sìn. wòlé má wulẹ̀ làágùn jìnnà mo ti mọbi tó ń sọ̀rọ̀ lọ ṣùgbọ́n kò sọ náà bẹ́ẹ̀ má bòókù lọ lé lóró àbí ti Kate kọ́ ló sọ Kate yẹn ọmọ ọ̀dọ̀ mi lásán lásán mà ní Kate see for me I am done with love life ìwọ̀nba ìfẹ́ tó kù nínú ayé mi Ọláyọmídé ti gbé lọ yẹn so má ti ẹ̀rù rárá àti rárá ọmọ ọ̀dọ̀ mi ni o. Ah, ah. jọ kí ló ń tọ́ láti sọ náà. nǹkan tí mò ń tọ́ láti sọ ni pé I am not married and I do not have any woman living with me in this house she's just my housemaid. ó jẹ́ àfihàn lẹ́jẹ̀ bí a sọ mí bá a fa pẹ̀lú ọ̀rọ̀ tí bíta sọ àbí àsọtì ló ṣàjọ ló ń jẹ́ ọmọ mi gbẹ́ náà. Mm, eh, yes yes. gbogbo ṣe ránṣẹ́ ẹsẹ̀ mi. I need to massage you now. gbogbo nǹkan ló tiẹ̀ máa fi ń dá mi lọ́rùn mm. wọn tí a sọ gbogbo nǹkan mú mọ ṣe. <laughs> ló ń ṣe bí bẹ́ẹ̀ kò ń ṣe sí ọmọ tuntun. Ah, ṣé ó wà kí n ṣe ọmọ mi. that reminds me um, caretaker yín bí mm wọ́n máa wà ìgbà tó sí around eh. ti ẹ̀ sọ fún mi pé ẹ pé owó rent ẹ o eh, yóò máa expire in the next two weeks or so ní tiẹ̀ wọ́n á wọ́ndà pé ọ̀rọ̀ jágbajàgba ló ń san torí mọ̀ pé àtijọ́ sọ́tẹ̀lẹ̀ mo dẹ̀ ti make arrangement pé ká sanwó two years pé kí àkófò kí ló dé tó ti wà sanwó. wọn dá máa ń lóúnjẹ ara wọn ló mọ ìrìn rárá rárá tó ń rìn kiri. mi ò láìkẹ́ kó wá máa embarrass náà ó ti súnmọ́ ọ̀rẹ́ ló yẹ kó ti kówó yẹn fún un of um, which. Eh? actually mi fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀ ó kàn fẹ́ kí n sọ fún ẹ ni wọn kọ́ mi bẹ́ẹ̀ ni wa máa kówó ilé kalẹ̀ two years ahead yẹn i'm building that's what you. you said so. Yeah, i'm building so mi dẹ̀ ni pé very very soon you're moving in. nítorí ṣe o ti adé bẹ́ẹ̀ ni o ti kọ́dé level yẹn. ẹ mo máa ma sọ fún ẹ very surprised, yẹn ni mo fẹ́ parẹ́ kí n kò mọ ẹ débẹ̀ ni but since my ti jẹ́ kí n sọ́nsìn ó gbọ́n ah why am i even telling you all this ọmọ èmi náà ti ń suspect ẹ̀ mú un pé kí ló ń fowó ṣe gbogbo owó tá a kàn ń ná kí ló fi ṣe so ó ló ń kó ilé yẹn lórí. property matter kò ní jẹun a ti bọ́ lọ́wọ́ bóyá láńlọ́ọ̀dù kan kan lẹ́kùn. so owó yẹn ọ̀sẹ̀ yẹn ló gbẹ́nu lò. ibẹ̀ ló wà mí ni pé parí ẹ̀ pé wà yẹn in fact finishing touches náà ṣe ó dà pé wọ́n fix àwọn eh, eh, eh, electrical work náà ṣe ń bẹ̀ then kí ni ẹ̀rọ afọ́nì àmì. you like surprises ó yẹ kó ti mú mi débẹ̀ mú dẹ̀ sọ láti jọ mú mi débẹ̀ mú mi débẹ̀. no bí mo ṣe fẹ́ ṣe tèmi nìyẹn i just want you to be surprised always and guess what kí ló ti mò ń sọ fún ẹ gan-an okay fine mo fẹ́ get àwọn electronics and some furnitures lẹ́yìn yẹn báyìí the house is standard and guess what adéwájú am I supposed to tell you now orúkọ ẹ báyìí gàdàgbà ló àwọn àjù rẹ Ayọ̀mídé Villa. so so ó ṣe kíní gan tó bẹ́ẹ̀ ni. are you kidding me ó massive o Charlotte nìkan tóbi mẹ́rin in case dábàá ní àwọn àlejò tàbí ẹ̀kọ́ wọnú main building then the building itself we have over six rooms apart from the guest room. mo ṣó mọ̀ pé ó ti pẹ́ tí mo ti ń bẹ̀rẹ̀ pé jẹ́ ń lọ bẹ́ẹ̀ jẹ́ ń lọ mo sọ pé tí o olùgbà tó bá parí ẹ̀ kó dá o. wọ́n fi surprise ẹni méjì lọ́sọ̀rọ̀ mi kí n rí náà. no wàá rí no time wàá rí fọ́nrọ́balẹ̀ láyọ̀ kojú kan ẹ̀. darling hmm? jù mí kan kò ń ṣe orí bẹ́ẹ̀dì kan mi ti good uh-huh. ah o good upstairs mentally o brain ẹ̀ ń jà <laughs> so <laughs> o ní plan tuntun báyìí. of course you know, I need to make you happy. Oh. Eh, I mean you deserve the best. <laughs> Ah, kánagbára mi gbẹ̀gàn méjì mo fẹ́ kọ́ you ẹ̀ẹ́kan tá a ṣe ń ṣe inú dẹ́ka tiẹ̀ ṣe tán. don't worry kò ní wípé òun we kì í parẹ́ in a week time ti bá well whatever it is owó tí with a million naira or thereabout ó can kí n parẹ́ ẹ̀ hmm. eh, but ogun tó alákàmì kò ju bí hundred lọ mọ give and take hundred thousand but tí n bá rí owó yẹn tó i will just finish it n kò get because plasma yẹn kan ló ná three d tv n kò mo get síbẹ̀ massive. Um, owó tó sọ pé we were expecting. Hmm. ẹ ìyẹn máa tó bí two weeks mo lè fẹ́ parí yẹn bí next week ṣá. ẹ eh, bọ eh, five ten ló wà lọ́dọ̀ tèmi bí a kì í transfer five hundred sí ẹ kó lọ fi máa ṣe lọ so tí owó tí wọ́n expect bá dé wà dé fi parí ká tiẹ̀ fi bá débi kan cause tó bá lè expire wọn bẹ̀rẹ̀ sí máa embarrass wa ní mi ò dé like embarrassment you understand tí owó tí wọ́n expect bá dé di wọ́n dé máa refund fún mi. owó ìsáwọ̀ kù ten thousand naira nìkan láàtàwọn ṣe bọ́ńgìlì wa náà ni tá a bá ṣe ẹ̀hìn adé kù síbẹ̀ so owó tí o bá expect tó bá dé adé máa ṣàkáǹtì. mo tiẹ̀ lè pe àwọn tí mo bá dì gan pé kí n kúkú drop account ẹ̀ fún wọn mi fẹ́ kákàntì empty you understand So so tó fẹ́ sọ fún mi ọ̀dọ̀ ló kọ́ máa wọ̀ straight I mean anything for you my baby you just have to be happy. anything for you too darling. I love you. Thank you. Ah, mi lè rí ìkàdé lè. <laughs> Bathroom yẹn ló ti máa fún àti kitchen. Really? Ah ó tóbi gan. gbogbo nǹkan tó wà kìtì yẹn imported ni ọ̀tí bá rówó yẹn máa jẹ́ kó yá báwo ló máa ṣe. èmi eh, ní five hundred. Hmm. bí àtàbá wọlé máa ṣe. ẹ mọ òkú bí àgbẹ̀ náà. pé kó lè yí àbí ọ̀rẹ́ pẹ̀lẹ́ díẹ̀. Ah. Hmm. wow ìwọ pẹ̀lú Jẹ́yìndé at last ìgbín tẹnumọ́gi oògùn lẹ fi ṣe. <laughs> Jẹ́yìndé mà sọ rẹ̀ di márùsì mi lọ́rùn mà ni. ibi hmm, ló máa kù sí ó dá bẹ́ẹ̀ ó dá bẹ́ẹ̀ anyway that's uh, that's what we call true love yes. uh, besides uh, ọmọkùnrin yẹn pẹ̀lú dreadlocks orí ẹ̀yẹn ìwọ náà ó Okoje, of course, is a very handsome man. You know Thank you, sir. Thank you. You, you're most welcome. Um, Anyway, mo ń assure wípé eh, for your wedding, I promise to support you both in cash and kind. Wow. Mm. Oh. ẹ ṣé gan sa ẹ ṣé mo dúpẹ́ ẹ kú gbogbo ìgbà mi ẹ ṣé gan Ọlọ́run àtúbọ̀ máa gbé yín lọ́wọ́ sókè sa ẹ ṣé gan thank you I appreciate sa. you must welcome ọmọ yìí pé kò sí nǹkan tá a fẹ́ ṣe because while my wife was alive I mean, ọ̀rẹ́ tímọ́tímọ́ lẹ́yìn méjèèjì. You know, you were so close and Yorùbá eh, dẹ̀ ní ẹdí oníkú ká dẹ́yìn ẹnu. Nǹkan tí mo fẹ́ ṣe pẹ̀lú ẹ̀. I love my wife so much. I'm so sorry. Sorry for the loss. Mo dẹ̀ mọ̀ wípé òun náà á máa jẹ̀ràn yín And your kind of love is rare. Huh? Yes. I miss my wife. I love my wife. Oh yeah, o, mọ̀ pé time ti lọ, baby. kẹ má lọ miss flight. mo mọ òun náà ni mo ti yàn wò pé wọn àdìgún bóyá ìyàn àdìgún wọn mọ́tò lọ rajà how do I look. you been looking good. really that's my babe yóò lẹ́jẹ̀ yeah let's go. Ah, ah. kí ni. o gbé mọ́tò yẹn. náà náà tí wọ́n fẹ́ jáde ńkọ́. no èmi ò ní anywhere tí mi lọ á dá kó gbé lọ ṣèbí wàá kọ́ parks airport ṣèbí four days mo fẹ́ lọ tó bá dẹ̀ dé wàá gbé mama bọ̀ ní. Ah, apart from the fact pé màmá sanwó tí n bá pààkì kalẹ̀ mi comfort yẹn náà matter now. fèmí lẹ̀. I want you to be comfortable. Má sọ bẹ́ẹ̀, ó máa lè fẹ́ jáde. Gba lọ́wọ́ me, jàre mi ìlú anywhere four days my one nílé my worry. I love you. I love you too darling. Thank you. <laughs> Ṣé lè lọ? I'm going to miss you. I'm missing you already. missing you already. Missing you already. Jalo, oh, miss me, Joe. Hello, hello, hello. No, no, no, no. It is very difficult to believe that. Mo ti she gbogbo ètò yẹn láti last week. Eh, hello, PS. Mo ti she okay okay you, you know what you know what i'll get back to you ẹ má worry ó máa tó dọ́dọ̀ yín i'll get back to you i'll get back thank you god bless thank you sir akọyin lára akọyin lára ẹ ṣé sir àwọn ìfẹ́ ká lóṣù owó ní sá ẹ hello Busayo come into my office nsìn i mean right now aha. Uh -huh sá. ẹ ẹ hold your sá ah, ah kí ló ṣẹlẹ̀ sí iṣẹ́ tí mo ti ṣe láti last week tí mo ní kẹ́ submit our ministry of lands láwọn ò tí ì rí now do you want us to lose money. sorry sir lóòótọ́ lẹ sọ pé ká lọ submit ẹ̀ sí lands but chief ni wọn ò tí ì sign space tọ̀dọ̀ wọn. ọlá ò tí ì sign space ẹ̀. Eh ẹ à ń so ṣé torí pọ́lá àti science space ẹ lẹ́ẹ̀ṣẹ̀ lè lọ sọ mí tẹ owó là ń sọ̀rọ̀ ń pa ẹ̀mẹ́. bẹ́ẹ̀ ni sà wọn ò wá sí ọ́fíìsì látọjọ́ yìí ni sà. just go go go go go go ah. ah kí ni mo gbé lè ná what is all this kí ló ń ṣẹlẹ̀ náà ah ṣé àdèmà ti torí pé obìnrin kan kú iṣẹ́ ta ti ń tòpọ̀ ta ti ń tòpọ̀ látijọ́ yìí o máa fẹ́ dojú ẹ̀ dé what is it? no we have to put a stop to this no ọ̀rọ̀ owó là pé i don't joke with money we have to put a stop to this once and for all yes we just have to do something. bẹ́ẹ̀ ni o èmi nìyẹn o ah, mo mí ìṣẹ̀bàjẹ́ o ò lè imagine ẹ mo ní sáré dọ́jà náà ni kí n ra àwọn kankan kí n ṣe ibẹ̀ díẹ̀ àsìpà pé òní pẹ́ dé ṣé <laughs> bá ti ṣe tó máa bẹ àánú má boutique ah kọ́ máa lò rò pé nítorí pé ọ̀gá àwọn ò sí around ah ẹ nà ó pé ìyàwó ọ̀gá ò ráyè tiwọn ah yẹn lọ mọ́nítọ̀ wọn náà díẹ̀ ká pawó wọlé <laughs> àbí o <laughs> ah máa mọ́nítọ̀ wọn o àyẹn ṣe kókó. ẹ ká sọ o. Ah tí lélẹ̀ Bíọ́lá ńkọ́ ìgbà ọlọ́tún gbà ó sí rẹ̀. I'm ah, sorry, madam. I no be Yoruba. I no hear wetin dey talk. You don't understand Yoruba? Yes, ma'am. Shegun hmm. máa ń Anyways, let me introduce myself to you. Okay. I am Shegun's wife, your boss, the, the owner of this store. I'm his wife, so I'm your madam. You understand? Do you get me? So I came here to to check what's going on and then I want you to bring out the account book. Let me check what you guys have sold. Madam, wait till consign me say you be Segun's wife. Madam, my own boss, Now you own year. And if you won't buy anything, because as you carry your bag enter, now you won't buy anything, buy. And if you don't buy, carry your bag, come on, Will go you out. shut your mouth? Didn't you hear what I said? I said I am your boss's wife, so you treat me with some respect. You don't talk to me like that. I own this store. Yes, I can say that financially. I own this store. I know what I put into this store. Don't talk to me like that. What nonsense? Madeko Sake, who are you? By the way, by the bush. What is going on here? Who are you? boss na this woman o na so she carry her bag enter the shop now she just dey talk as she like say she be your she be your madam. who's madam. i don't know. young lady what is the matter. i'll pretend i didn't hear you just call me a young lady right now i am your madam. Segun is the owner of this store. I don't know how you you guys came about. I did not even I did not even know when he employed you. I'm talking to you as the owner of this store, and I demand some respect. I asked her for, for the account book, and she started talking nonsense. Young lady, I am Alex, and I'm the owner of this store. Yes. Which stuff? This stuff. <laughs> I'll pretend I didn't hear that either. I am the owner of this store. Shegun, my husband, is the owner of this store. No, it's not possible. What do you mean you're the owner of the store? Where did you get that from? Young lady, Shegun sold this store to me last week. Yes, he sold this store to me. In fact, he took me to his landlord. Ooh. And we signed agreement. I own this shop and every bit in it. Hear that? I will not be deceived. Ah, lie, lie. ò lè ṣe lie. láíláí. I will not be deceived. Ṣẹ́gun sold what to you? He would never do such. Ṣẹ́gun, show Ṣẹ́gun he can never do such. Bikini, I trust him. Ṣẹ́gun, I will do you know what I'm going to do to you? I'm going to get you guys arrested. I'm going to arrest you. Yes, I'm going to rot in jail. You want to dupe me, Abi? You want to dupe my husband? You know Segun is none of this talk. You Eh? You want to make call? Make your call. Hey, my má pèsè. Ṣẹ́gun wọ́n I won't àwọn I won't olè, I will arrest you kó tó máa ṣe fún yín ara yín àkọ́ ara yín àkọ́ ibo lòun náà wà lọ ní ilé tẹ́ǹtì tó tíráfù ni mo gbé ilé wa ṣẹlẹ̀ sí ọkọ mi ah, ẹ fẹ́ gbé kan gbẹ̀yìn wa mi ò ní gbà ẹ máa lọ ẹ̀wọ̀n ni. ìwọ náà gbé kọ ìwọ náà gbé kọ ṣẹ́gun ah, ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ lọ ṣẹ́gun ṣọ́gbọ́n mi problem ti wà o problem ti wà àní store ni mo wá sí boutique ni mo wá sí tó bá rí àwọn ológun tuntun kan tí mo rí àwọn méjì sí mi tiẹ̀ ni mo rí wọn tiẹ̀ sọ ọjọ́ ibo ọjọ́ kọ́kọ́ mi mọ̀ rí ọwọ́ náà ra ní store mo ń gbọ́ tí mo kọ́kọ́ ní kíkú ẹni mo ń lọ police station tí mo lọ arrest wọn ni mo fẹ́ arrest wọn ni ẹ ẹ. àní wọn làwọn ní store store wa store èmi àti ẹ ẹ. àwọn ibo yà mí. àwọn ọlọ́ọ̀ni bẹ̀rẹ̀ lọ́ni kí ni. can you hear that. Can you hear? àwọn ọlọ́dì bẹ̀yẹ má pẹ́ bẹ̀ wọ́n ti ta bẹ̀yẹ fún wọn tó bá pẹ́ bẹ̀ wọ́n fọlọ́pàá gbé ọ. wọ́n dúró jáde mi ọ̀rẹ́ sàkóso ṣe máa ní báwọn lọ níbẹ̀ ìgbà wọn sì gbà wọ́n kò yé mi náà bọ́ọ̀lù ṣe máa níbẹ̀. stop. ọlọ́pàá gbé ọ ọlọ́run sọ fún ẹ̀yẹ sórí ọtọ́ pé láàmì stepping up ọmọ ọlọ́run wa àti fine boy náà mi lè lówó lọ́wọ́ mo lè pàdé ọlọ́run láti step me up àti step up nìyẹn sórí yẹn ọlọ́run ti lè fún mi nìyẹn wọn náà wọn kára rẹ síwájú yẹn lọ́wọ́ ìbúdà wọn ti ló tẹ̀ka wọn pè é mága wọn náà bóyá jẹ́ olùrànlọ́wọ́ lè máa pè é lọ́wọ́ sọ́dọ̀ kọ́ láti wáyé mi ní sórí yẹn so step up ó ti yẹ ó ti yẹ dà ọ̀gá bí wọ́n dẹ̀ ṣe. ọ̀tá ìwọ ìyàwó ojú rẹ ti já ìwọ ìyàwó mm, ojú rẹ ti já ìtẹ́lọ́rùn bàbá yìí. lọ́yà dídùn lòdùn làǹbọ̀ rẹ̀ jẹ́ kọ́ tí yí oge tó jẹ ẹ má bẹ Williams o náà wò ó jẹ́ kó fún bágbàdo ò bá Later, it's just a matter of time a máa pick up I'm má bẹ̀ listen show àchẹ́mbà ẹ dúró dè mí i'm coming right away. ṣé ẹ mú ní tẹ́sán sá. ó dá mi lójú sẹ́. kò dá yín lójú tó bá ṣe pé ẹ fi pin ajá sójú ẹ nílẹ̀ rí madam. madam ni mo rí. ẹ bá máa lọ ẹ dákun ẹ dákun ẹ dákun fún wọn bẹ ṣe wọnú ọgbà gan tẹ bá fi bí ẹ bá ṣe bẹ́ẹ̀ dùkú yẹ kẹ wọnú ẹ ṣètì ẹ rí madam ẹ rí madam ẹ wá ń jókè. ó dá mi lójú àwọn ni mo rí sẹ́ ọ̀gá ẹ dákun ẹ mọ̀ bọ̀ wàhálà dé o wàhálà ṣẹlẹ̀ wọn làwọn rí màdámù ni o ìyá ìlànà làwọn rí màdámù o kò sì yé mi o. láti pé wọ́n fi pin ajá sójú wọ́n làwọn rí màdámù eh, kàyéfì ni o. ẹ káàsán sá ẹ káàsán ẹ jọ sá mo rí màdámù bíbẹ yẹn ni sá. bẹ́ẹ̀ ni sà ìyàwó mi bẹ́ẹ̀ ni àwọn ni mo rí ó dá mi lójú sà. ṣé àwọn pé ẹni tẹ́ ẹ̀ sọ yìí ó ti ṣàlàyé. àwọn ni mo rí sẹ́. èmi náà sọ fún wọn mìíràn bóyá wọn fi pin ajá sójú ni. ó dá mi lójú kódà mo lè mú ìdè bẹ̀. gbọ́dọ̀ ní ẹ̀tẹ́. ibi ibẹ̀ lọ́wọ́ òkè báyìí ni. ẹ lè mú mi débẹ̀. màá nísinsìnyí màá mú ìdè bẹ̀. ètò sí bẹ́ẹ̀ ni sà. ọ̀gá ẹni sọ ẹni sọ mo ń bọ̀. ẹ tẹ̀lé. ẹ jẹ́ ká lọ síbẹ̀. mo mọ wọn o wọn tẹ̀lé ẹ dákun ìgbà ó dà lọ́run sànù wa bí madam ṣe lọ́jọ́ náà náà tí wọ́n padà wálé ẹ jẹ́ kọ́kẹ́ ó padà wá o mo kú dá ọmọ. ẹ máa bọ̀ sá ẹ wò àwọn mi. ìyàwó máa ṣojú kòkó. ìwọ ìyàwó jẹ́ ohun tó ní ó lọ́rùn. ìwọ ìyàwó ìtẹ́lọ́rùn bàbá ìwàní. kò sẹ́ni tí bàbá ò ṣe fún àfẹni tó bá máa pè tòun lọ́wọ́ àìní ìtẹ́lọ́rùn. kí ló ṣe é? mímú ni bàbá lò.

èmi lọkọ ẹ èmi lọkọ ẹ èmi lọkọ ẹ jọ jọ jọ. dókítà ẹ kàn ń wò mí ní ẹ̀sán kankan. Mr. Ayọ̀lá ohun tí mo discover òun ló fa dídákẹ́ tí mo dákẹ́. kí ló ṣẹlẹ̀ ìyàwó mi nǹkan. ìyàwó yín ti lóyún ọ̀sẹ̀ mẹ́ta. kò ṣe kí ni. Hmm. bó ṣe yà mí lẹ́nu náà ló yẹ yín náà lẹ́nu. Ah! Oh my God! irú kí ló tún ṣẹlẹ̀ sí mi ìdí ọlọ́run ọmọ yóò di sáà gbogbo eléyìí from one problem to another ẹwà àwọn boys yẹn ló máa take advantage yẹn o bóyá ọkọ̀ wà lábẹ́ bridge náà kàn wò pé eléyìí kan wò kò mọ nǹkan tó ń ṣe nọ́dẹ̀ kì í mọ́lẹ̀ nọ́dẹ̀ bá lájọṣepọ̀ kí ni gbogbo ilé bá ọlọ́run ok um, doctor kọ́tà máa ṣe ni ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó lose oyún yẹn ọmọ tó wà nínú ẹ ó deserve láti ní màmá kàtẹ gbà pé àmọ́ ẹni tó fún lóyún bọ̀tẹ̀ mi ṣetán láti dúró nípò bàbá ẹ jọ̀ọ́ bá mi tọ́jú ẹ dáadáa ẹ bá mi tọ́jú ẹ ṣe bọ́ ẹ jọ̀ọ́ ẹ ṣe. Ah, um, báwo wá ni mental state ẹ báyìí nǹkan tó kàn ṣẹlẹ̀ ni wípé àárẹ̀ tó ń ṣe yẹn ó ti kọjá agbára wa so à ń láti gbé lọ sí psychiatric home. no doctor no no you cannot ẹ lè gbé ìyàwó mi lọ sí psychiatric home ó ti ya wèrè nìyẹn ayọ̀mídé ò ya wèrè you have to consider so many things doctor so many things no involve my name my name is at stake. Eh? ayé tí òun fẹ́ bá mi gbọ́ pé ìyàwó mi ya wèrè gbé lọ sọ́sìpítù ẹ wá ní kọlọ́mà tọ́jú ẹ̀ lọ́gbà wèrè ẹ̀ lè gbé lọ sí bẹ́ẹ̀ you cannot do that to me doctor torí pé mo trust in relationship pa pé ẹ máa bá mi tọ́jú ẹ̀ ni mo ní kó ṣe máa bọ̀ mí in the first instance ẹ bá jẹ́ kójú tì mí ẹ jọ ṣe rí n tẹ́ ẹ máa bá mi ṣe pé ẹ jẹ́ kó wà lọ́dọ̀ yín ẹ jẹ́ kó wà bí ẹ jọ mo fi ọlọ́run bá bẹ̀ yín gbogbo doctor tẹ́ bá fẹ́ lọ pè ní anywhere any part of the world kó wá bá mi tọ́jú ẹ̀ gbogbo iyekíye tó bá máa cost mi mo ṣetán láti ná any psychiatrist any specialist whoever tó bá fẹ́ take care ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó wà mí báyìí ẹ jọ̀ọ́ mo fọlọ bẹ yín láṣìírí mẹfún mi ẹ jọ̀ọ́ dókítà ẹ bù mí láṣìírí ẹ jọ̀ọ́ ìyàwó yóò ní yàwó ọmọ yóò ní yàwó ọkọ yóò ní yàwó rẹ. it's alright it's alright <sighs> Right. All right. thank you. Okay nǹkan tá a máa ṣe ni wípé à ń invite specialist wá sí bíbá láti wá bá wa mójútó. good hmm. good fantastic ẹ jẹ́ kí mo bá ṣe ọ̀mádẹ́ máa náwó ẹ̀ṣẹ̀ gbọ́. ṣe ẹ mọ̀ pé àwọn tó bá ń ṣe yín ń ṣe mí náà ni ẹ mọ̀ pé a ti mọ̀ pé ìbílẹ̀ ń lò kò sí problem ṣe ti gbọ́ ẹ fọkàn balẹ̀. Mr. Ayọ̀lá Mr. Ayọ̀lá. Yóò mi ò yá wẹ̀rẹ̀ kò yá wẹ̀rẹ̀ kò yá wẹ̀rẹ̀. ìyàwó ojú rẹ ti dá ìwọ ìyàwó ojú rẹ ti dá ó fi ẹni tẹ lọ́rùn mo lè fi ba iye ara mi jẹ́. ṣàdédé gbéra ni àìrójú ó wá dẹni tó ń pè tẹ́ẹ̀dì kúrò níbi òkè. sọ̀rọ̀ tó lọ́ọ́ ìgbà mi kò dáa ìwọ ìyàwó ojú rẹ ti já ìwọ ìyàwó. sọ fún mi o mi ò gbọ́ ni o Sàràkí ló fún mi mi ò gbọ́ ni o. Ṣẹ́gun ah. Ṣẹ́gun. <laughs> wá ké oyún sí mi lára ó dà ó dà bí o ní ṣe pé fún ẹ o bí o ní ṣe pé fún ẹ àdàbí ti bá lọ́dún méjì pẹ̀lú ẹ ló kú níbi kíbi tó bá wà bí o ní ṣe pé fún ọ àmọ́ aláyé òní tó jọ. má wulẹ̀ pìtẹ́ǹdì rárá gbogbo nǹkan tó sọ pátá làwa méjèèjì gbọ́ ó máa burú léèyàn o kí wọ́n ló dé tó ń dà wá láàmú láti bí mẹ́ta why why why why. ọ̀rẹ́ ọjọ́ ọ̀rẹ́ ọjọ́ mi lójú ọ I told you ma ọ̀rẹ́ ọjọ́ mi lójú rárá torọ́jọ́ tí a ti carry out structured inventory of malinga symptomatology survey lórí ẹ̀ ọjọ́ yẹn ni mo ti mọ̀ pé ó ń fẹ́ ní attitude yìí. yes ó ń ni. <laughs> níkà o ó níkà kò jẹ́ ká gbóhùn àṣìbí dókítà àṣẹ tá bá fi ẹ̀yìn sọ́wọ́ sí tá wá fi ẹ̀yìn rìn láti sẹ́yìn títí dé yín èkìtì ẹni tí ò ní yín ni kò ní yín ni wọ́n ládùúrò nǹkan tí mo ṣe fún ẹ ládùúrò mo ṣe tọ́jú ẹ tó. doctor i spent everything. the only ẹ̀ṣẹ̀ tí mo ṣe náà ni pé mi ò ráyè tó fún dada iṣẹ́ lè ní iṣẹ́ ni mo dẹ̀ gbìyànjú iṣẹ́ ni dókítà mi ò yan alẹ́ ẹ wo ṣe sọ mí dọ̀dẹ̀. èèyàn pé nínú èmi àti ẹ̀ta ló jẹ̀bi mo mọ̀ pé mi mo jẹ̀bi wọn ló jàre ọkọ mi mo mọ̀ mi ò ní ìdẹ́ni láti sọ fún mi nítorí olóhùn mo nífẹ̀ẹ́ gidi gan ni I was just a bit distracted at that time please ọkọ mi jọ torí ọlọ́run jẹ́ máa parí kájọ máa lọ lé ọlọ́run ti nífẹ̀ẹ́ mi fẹ́fẹ́ èṣù ní jọjọ́ yóò please ní ká máa lọ lẹ́jọ́ torí ọ̀nà. anyway anyway anyway Mr. Olalekan this is a criminal case pé ó parọ́ pòun kú ó tún fake mental illness no ó yẹ ká pọ̀ ọlọ́pàá ni oh. yes. Um, doctor ṣe rí ẹni tó rí òkú ìkànlẹ̀ tó ta ń pa ìka ló nà ẹ má jẹ́ ká ṣe bẹ̀rẹ̀. ṣe ọkọ mi. several months back tí mo gbọ́ròyìn ikú ìyàwó mi mi dé. kò sun ẹkún títì mo ṣọ̀fọ̀ títì mo ti ṣopó ẹ̀ ó túmọ̀ sí pé mi dé wà lọ́rùn ìgbà tí mi ò rí nǹkan tí máa sin gan àwòrán ẹ̀ ni mo sin she has been buried unfortunately ó padà dé mo ṣe bí ìyàwó mi tẹ̀lé ni but mo ṣe mistake. mo ti dé mama ah máa yọ mo ti dé ọ̀nà ọba gbogbo ò níbi tí mo lọ ìwọ ni mo fẹ́ ọ̀nà tuntun lọ ẹjọ́ bá bẹ wọn mọ́ mi wá ẹ̀tọ́ torí ọ̀lẹ́ bá bẹ má dá mo dárò ọkọ mi tó torí ọ̀nà I love you I love you ẹjọ́ torí ẹ bá bẹ ẹ bá bẹ torí ọ̀nà mo nífẹ̀ẹ́ ọkọ mi o gbogbo èèyàn ló mọ̀ pé mo nífẹ̀ẹ́ ọkọ mi. dáńdẹ́rì. má má. abẹ́tà kò tètè bọ́tà nísìnyí tó bá bọ́tà má pé security sí ẹ wá ah, gbé ẹ. ọ̀la ò lè wọ́. Ọdẹ